dàbìrì bá fẹ́ lugi afẹ́kù ni ṣíọ ṣíọ báyìí ni pé àwọn ìyá mi ò ṣòro ara o ara o ara mọ̀ pé ara mọ̀ pé ara o ó yà pàlú ẹ̀rẹ̀ mi. àgbẹ̀ kì í ṣẹranko ṣènìyàn ṣènìyàn ṣẹranko àgbàràgbà sì ni ṣèbí ṣẹranko ṣènìyàn ó gbóná rìntìrì ó dá tìrìtìrì kò lẹ̀ ṣe é rí kí rí ọ̀gá àgbà níbi ká ṣe sinimá corporate pictures ló gbé jáde. àgbéjáde lè gbóhùn títí àbẹ̀kíṣẹ́rọ́kọ́ ṣèníyàn. àrò ìka kì í jaja ọ̀dọ̀fin ìka kì í jagbo ẹ̀jẹ̀bù ìka kì í jòrúkọ káwọ́ fún mi kí n kásẹ̀ fún ọ akáwù ní pààrọ̀ ọ̀run èèkan àbẹ̀kíṣẹ́rọ́kọ́ ṣèníyàn. sinimá yìí la dárí wọn ọmọ èèyàn ti ń forí rìn òkú ọmọlẹ́gbẹ́ wà fi ni àbẹ̀rànkọ wọ́n rí ajá lókèlè wọ́n rí kìnìún wọn àrítọ̀ gbajù nínú igbó àbẹ̀kíṣẹ́rọ́kọ́ ṣèníyàn. ayé bẹ̀rànkọ lọ́wọ́ ẹ̀ ajá ò dẹranko abẹ̀bí sẹranko ṣènìyàn ajá tó gbóná retireti. ṣẹ́wọ̀n gbàgbé mi pé wípé àti lọ́mọdáyé rẹ̀ ò sẹ̀yìn mi. ó túmọ̀ sí pé o pa gbogbo di ìdílé ó dín di ìdílé run. ọmọ ìyàwó rẹ ó ṣetán láti wọlé sùn. mo ti mú ẹni tó ń fi pàṣán náà mi. bẹ́ẹ̀rọ̀ mi ò yá lọ́wọ́ ní content creator Fúnmi Bankantoni ló produce yẹ Wàsíù Owóyà Gáúsù ló direct yẹ starring Yinka Quadri lójú Òkúnlọ́lá fẹ́ràn mi ò yá lọ́wọ́ Rónkẹ́ Òṣòdì Òkè Fúnmi Bankantoni Dẹ́bì Ṣókọ̀yà Abẹ́ni Agbọ́n Bọ̀bọ̀ Bì Bàbá Kúwété Alẹ́ Agboola Ọláyẹmí Jímọ̀ Yemkem Wásílà Coded Ṣìyànbọ́lá Fíìs àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá ńlá yìí tá a pàkó pé abẹ̀bí sẹranko ṣènìyàn subtitled in english ó ti jáde báyìí marketed and distributed by corporate pictures seriki movie ọ̀gá àgbà níbi ìkàṣẹ sinimá movie city ami arena shopping complex bọ́ládé oṣòdì lagos ó tún wà ní kumaro multimedia àti mekiri pictures larena oṣòdì bákan náà lè máa rí lórí youtube ẹ click sí yorùbá plus kẹ́ ẹ ríran wò sinimá titun abẹ̀bí sẹranko ṣènìyàn iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtúwò ni ẹ̀kọ́. a bear.